atọ́lọ́ ìké àti ìgẹ̀ fún anábìwá Muhammad níjókòó tòní lágbára Ọlọ́run Ọba abala tí ó tún ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹlẹ́sìn Islam òní a máa bójú wò tábàwò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásìkò tí a wà yìí ìwà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò dáa tẹ̀wétẹ̀ bá wo ìwà tí mùsùlùmí míì ti ń wò èèyàn fẹ́ lè sọ pé òun ò ṣe Islam mọ́ àṣé ìdí abájọ ni tó fi jẹ́ pé ẹrú ọlọ́run kan tọ́lọ́ ń ṣàánú rẹ̀ tó ní kó jẹ́ mùsùlùmí lẹ́yìn tó ti jẹ́ kèfèrí ó ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba o ọba tó yẹ kí n ti mọ ìsìláàmù kí n tó mọ mùsùlùmí ìyẹn látàrí ìjákulẹ̀ látàrí ntí ọ̀dà níwà ètò bá pàdé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ńlọ́fà tó fi sọ báyìí bẹ́ẹ̀ sì ni ìwà rere sì ní nínú gbòǹgbò ẹ̀sìn mùsùlùmí òní ọ̀wà anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ àwòkọ́ṣe èyí tá à ń kọ́ṣe níbi ìbáadà anabiun ìmọ̀ akírun pọ̀ a máa gbààwẹ̀ a máa yọ zaka a máa ṣe dáadáa tó ń ti bẹ́ẹ̀ náà gbàtọ́ náà ọba tí ó ròyìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò sọ pé a ah, irun rẹ̀ máa pọ̀ màmá ń kírun pọ̀ o ìwà lọ́lọ́mfìròyìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ayé alukur'an wa innaka la'ala khuluqin adhim ọlọ́ni àá ah, ah, ìwà rẹ̀ mà dáa pọ̀ o ìwà rẹ̀ mà yáàyè pọ̀ o lórí ìwà tó dáa pọ̀ tó tóbi pọ̀ onírè òjìṣẹ́ lọ́wọ́n bá ń lọ wà àárẹ̀ nínú Suratul Qalam àyà ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn òjìṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi anabi ń sọ hadith wípé dájúdájú àwọn tí wọ́n sún mọ́ mi jùlọ nínú yín tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà òun làwọn tó ṣe wípé wọ́n dára jùlọ níwà nínú hadith inna min ahabbikum ilayya wa aqrabikum minni majlisan yawma al-qiyamah ahsanakum akhlaqa nínú àwọn tó ṣe wípé wọ́n sùn mọ́ mi jùlọ pẹ́kípẹ́kí nínú yín lálùkìyàmà nínú àwọn tí ń nífẹ̀ẹ́ sí jùlọ nínú yín lálùkìyàmà nínú àwọn tó ṣe wípé wọ́n dára jùlọ níwà nínú yín kí wọ́n á níwà nẹ́bì gángan tọ́lọ́n sọ pé ìwà rẹ mà yá yìí pọ̀ mà yá yìí pọ̀ níwà èrè ànábì kí làwọn ọ̀wà náà a ń láti mọ àwọn ọ̀wà yìí tá a bá mọ àwa gangan a máa wá lò tá a bá wá lò tán a tún máa wá pe àwọn èèyàn míì lọ síbi mi máa lo ìwà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkíní nínú àwọn ọ̀wà ìtànàbí máa ń wò taqwallah wa khashiyatuhu anabi jẹnti máa ń payọ Ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba ó bẹ̀rù Ọlọ́run ọba rẹ̀ nínú ilé láàrin àwùjọ anabi bẹ̀rù Ọlọ́run yẹn ni wípé gbogbo ntọ́lọ̀ ń pa wá láṣẹ ká máa ṣe ní dáadáa ìlànà anabi máa ń ṣe o gbogbo ntọ́lọ̀ ń lé wa jìnnà sí tó ní á jìnnà sí gbogbo ẹ̀ pátápátá ìlànà anabi wa Muhammad ńlọ jìnnà sí ní kọ̀kọ̀ ni àbí ní gbangba ìbánabi gan tiẹ̀ ti sọ nínú hadith ó ní inni la'alamukum billah wa ashaddukum lahu khashya ní ti ká mọ ọlọ́run ẹ̀ mọ ọlọ́run ọba tó mi bákan náà ní ti ká bẹ̀rù ọlọ́run èmi ni mo páyọ̀ ọlọ́run ọba jùlọ láàrin yín yàtọ̀ sílẹ̀ yẹn àwọn sàábé gangan àwọn gan gbà pé áá ní ti ká bẹ̀rù ọlọ́run ànábì bẹ̀rù ọlọ́run ọba púpọ̀ o abdullahi bin umar ọlọ́ba di ọ́nà sí i oníkùnà nàcúdù lirasulillahi sallallahu alaihi wasallam fil majlis alwahidi qawlahu rabbighfirli wa tub alayya báyìí bí ṣe wàá bẹ̀rù ọlọ́run bá tó kò tún dára dé tó ti bẹ́ẹ̀ náà iṣẹ́ rí rẹ̀ ó tún tẹ̀ síwájú ni ìtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ìtúbá lọ́sọ́dọ̀ ọlọ́run ìtànàbí máa ń ṣe ó tún gbogbo sí ni nínú àdé sábàlá ibùdó màlúù ti ọgbà wá ó ń táwọn bá ń bẹ níjókòó kan báyìí àwọn ọmọ ara ń wo ẹnu ànábì ni gbólóhùn tí ó máa jáde lẹ́nu rẹ̀ tí ìbá sì àgbọ̀lọ̀ tí máa ń jáde lẹ́nu rẹ̀ rọ́bì fèrèlè ọlọ́run foríjì mi wàtúbọ̀ àlàyé ọlọ́run gbà tuntun bá mi gbọ́lọ̀ tí máa jáde lẹ́nu ànábì ni innaka anta tawwabu rahim torí pé dájúdájú rẹ̀ ọlọ́run ọba ọba tí máa ń gbà tuntun bá ẹ̀dá lọ jẹ́ ọba tí ó tún kẹ́ni ńlọ ṣe abúlé ibn Umar ó láwọn ra máa ka bánabi ṣe ń wí àwọn wa máa kà tó ìgbà ọgọ́rùn lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ takuwa ìtẹ̀láṣẹ ọlọ́run ànábì a máa tẹ̀ láti ọlọ́run ọba rẹ̀ púpọ̀ púpọ̀ jù bákan náà a sì máa pọ̀ níṣẹ́ rẹ̀ mọ̀mọ́ Aisha radiyallahu anha wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam iṣẹ́ tí máa ń ṣe dáìmà ni ẹni pé tó bá ti lè dáwọ́ sílé sẹ́kàn báyìí níṣẹ́ ṣe níṣẹ́ rẹ̀ ànábì ó máa ṣe lọ ni tí ó sì ní jáwọ́ kúrò ńbẹ̀ máa ká ànà yotik lóògbà tó bá jẹ́ pé ọba lágbára láti ṣe sẹ́wọ̀n ànábì ó máa tẹ̀síwájú níbẹ̀ ni náfìlà òru ńkọ́ ànábì àmàyàn ó yan náfìlà títí débi pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sì wú kọ̀rọ̀bọ̀jọ́ ebi mọ̀ Aisha wọn máa ń kàánú ànábì pé àá ibùdó ti forí gbogbo ẹsẹ̀ rẹ̀ ibùdó ti fi jẹ́ ọ kí ló tún wá dé tó tún àyàn náfìlà tó yàn yàn yàn tó gbogbo ẹsẹ̀ rẹ̀ tún wá rí báyìí ànábì ó máa fún màmá wípé ṣé kí n má jẹ́rú tí ó dúpẹ́ fọlọ́wọn ọba subhanahu wa ta'ala ni ìyẹn mélòó lọ́wọ́n bá ṣe lé ló ṣe fún. nítawẹ̀ gbígbà ànábì ó gbààwẹ̀ lọ fámíà gbígbà pé ò ní sínú mọ́ gbàmí yóò sì jọ̀sán gbígbà pé kò ní í gbàwẹ̀ mọ́ yẹn ni wípé àwọn tánibí máa ń ṣe níjọ́sìn ó mú bẹ̀rù ọlọ́run bá ju gbogbo ẹ̀dá kẹ́ẹ̀dá lọ nǹkan àkọ́kọ́ nu yẹn ni pé dàtọ̀ wá jẹ́ mùsùlùmí náà wọn náà bẹ̀rù ọlọ́run ọba má gbàgbé ẹnìkan ò ní wà lùjánnà onídẹ̀ra àfikọ́ jẹ́ ntọ́ bẹ̀rù ọlọ́run gbogbo àwọn ààyè tọ́lọ́run ti sọ nípa ọmọ àlùjánnà pátápátá lára àwọn àròyìn èyí tọ́lọ́run sábà má mẹ́nuba ó ní sífàtò takuwa ìbẹ̀rù ọlọ́run u'iddat lil muttaqin wasari'u ila magfirati min rabbikum wa jannatin arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin yẹn ni wípé lára àwọn ìwà èyí tó ṣe pé a gbọ́dọ̀ tí ò ṣe é oníbẹ̀rù ọlọ́run ọba yẹn lọ́wọ́ ẹ wa náà bẹ̀rù ọlọ́run láyìíká yìí tá a bá wà lórí ipò tá a bá wà kájẹ́ ní tí ṣe pé a máa bẹ̀rù ọlọ́run nǹkan àkọ́kọ́ nù lára àwọn tọ́lọ́mọ bá rí lára ànábì tí sọ pé wa innaka la'ala khuluqin azim lára àwọn ìwà èyí tí àkọọ́lẹ̀ sọ fún wa nípa ànábì wa Muhammad òní sífàtul karam kíyàn jẹ́ onídùndùn ọlọ́rẹ ẹni tí ò ní mọ yé la èyí tó wọ́kọ́ ànábì níjẹba ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí wọn náà kọ́ sí ànábì ń bẹ́ẹ̀ ọkọ̀ sáà ń pawọ́ mọ́wọ́ òun rún pa ó sì lówó lọ́wọ́ ọ̀ jẹun rere sínú rẹ ọ̀ wọṣọ tó dáa kàn bá ń polówó ni ọ́ káyọ̀ ọmọ bàá máa gbé wà á bá ọ ọ̀ ju ànábì sallallahu alaihi wasallam gbọ́n tí Jabir bin Abdullah tó sọ nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní máa sọ ìlà Rasulullahi sallallahu alaihi wasallam ṣe à ń kọ́tún fàkọ́ọ́lálà ó lóun ò gbọ́ rí òun ò rí kẹ́nìkan tọrọ nǹkan lọ́wọ́ ànábì kánibẹ̀ wá ní rárá kò sí kò ṣẹlẹ̀ sànàbí rí sallallahu alayhi wa sallam ìdí ni tó fi jẹ́ wípé káàní nàbí yìí sallallahu alayhi wa sallam madrobal mathal filkaram anabi ibi tí ọ̀rẹ́ rẹ̀ tó pọ̀ dé anabi dẹ́n tó ṣe wípé wọ́n yẹn máa ń fi ń pa òwe yẹn wípé àpèjúwe ńlá lànàbí jẹ́ tá ń sọ nípa tọrẹtọrẹ yẹn pé ah ọ tọrẹ bí anabi yẹn wípé wọ́n máa ń fi anabi ṣe àkàwé níbi ọrẹ títa ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí náà kí ni ń dọ̀ láàmú sọ fẹ́ kó lọ sínú sàárè ni tó bá kó lọ sàárè sọ̀rọ̀ pé yọ tẹ̀lé ọ dé di ọjọ́ ìgbéǹde àlùkìyàmà ni ẹ̀dẹ́kọ̀já bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àjọ ànábì níbi ìwà níbi ìṣe níbi ìnáwó níbi ìṣe dáadáa sáwọn èèyàn Anas bọ́nu Malik kọ́lọ́m kọ́ba níyọnu sí òun náà tún fi ń kún ọ̀rọ̀ nípa abánàbí ṣe jẹ́ onínú dídùn ọlọ́rẹ̀ẹ́ onímọ̀sọ la Rasulullahi sallallahu alaihi wasallam shay'an illa ata ó ní wọn ò béèrè nǹkan lọ́wọ́ ànábì rí àfikà níbi kọjá fún ẹni tí bá ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ arákùnrin kan ó lóun ó ṣe Islam ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kánàbí ó fún ní nǹkan tó pọ̀ fàátọ́ ògánimam bayna jabalayn àwọn àgùntàn èyí tó ṣe wípé yóò kún tí ń bẹ láàrin òkè méjì lọ́nà fífi fún arákùnrin yìí arákùnrin yìí ń gbà orí báwọn a ah, ìbò òsì lọ́bẹ̀rẹ̀ sí ní ké ọ̀n lọ́gun ni láàrin àwọn èèyàn rẹ̀ pé tọ́ ya qaumi aslimu ẹ yẹ́ ìtẹ̀wá sí islam fa inna muhammadan yu'ti ata'a man la yakhafu al-faqra òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam a ó ń ta àwọn èèyàn lọ́rẹ́ ní ẹ̀bá ìsìlá láti ṣe islam o isa ń tọrẹ ni ọrẹ tí ò tiẹ̀ bẹ̀rù òsì mọ́ ọlọ́rẹ́ tí ànábì ti ń ta yẹn ní pẹ̀lẹ́ jẹ́ mùsùlùmí ìwọ náà gbìyànjú jẹ́ ń tọ́sí wípé ó jẹ́ onídídùn ọlọ́rẹ́ máa náwó rẹ àwọn Yorùbá ní ká ná ètí ń bẹ lọ́wọ́ kí ètí ń bẹ lára kó lè bàa tú jáde. lára àwọn ìwà tó dáa èyí tí àkọsílẹ̀ tó sọ fún wa nípa Ànábì Muhammad òní sífàtul hilmi yẹn ni pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa ọjà tó sọ wípé ìmọ̀ ń gbé ìbínú mi àsìkò tó yẹ kó bínú kò ní bínú yóò pa ìbínú yóò pa mara bí haythu la yasduru minhu qawlun aw fi'lun sayyi'un débi wípé ọ̀rọ̀ tí ò dáa ìṣesí burúkú ẹ lè rí kó jáde látara anabi muhammad sallallahu alaihi wa sallam yẹn ni pé ó ní kápá ni lórí ẹ̀mí rẹ̀ nígbà tí ìbínú nígbà tó bá dé àti pé anabi sallallahu alayhi wa sallam máa ká ni yẹn tẹ́sọ̀ lè nàfṣì èyàn ò lè sẹ́ kánà bí ọ̀wá bá yàn wí torí pé yàn sẹ̀ táyé pé yàn bá ya apá òfin ọlọ́run o kódà àkọsílẹ̀ jáàmù wípé anabi ò fọwọ́ ara rẹ̀ lu obìnrin kankan rí ní gbogbo àwọn ìyàwó rẹ̀ kò fi awọ ara rẹ̀ nẹ́ ẹnìkan kárí ní gbogbo àwọn ẹrú rẹ̀ Anas bin Malik ọlọ́dún mẹ́wàá ló ń lò lọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ọdún mẹ́wàá tó ń lò pẹ̀lú anábì wọn anábì ọ̀sọ́ pé kò wọ́n ṣe nǹkan kó wọ́n wá mẹ́sẹ̀ kó kí ni ojú ó sí ọmọ búmọ̀ ni wọ́n mẹ́ kò jáde lẹ́nu anábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó wà ní rẹ̀ bàbá kọ́mọ rí ó tó ṣe kó tó ṣe ọmọ àlè kó tó ṣe kínní ó ti bù nígbàjú ìyàwó rẹ̀ kì í mọ̀ wá wù ntí ó fi mọ̀ pé òun sì ṣe ìgbà tí ló kó bọ̀ kí mo ṣe kí mo ṣe ìkúùkù ló dìde ìgbà ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi àwọn ìwà yìí yẹn ni pé jẹ́ ní tí ó rìnnú tí ò ní bí nínú hadith èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ mọ̀mọ́ Aisha radiyallahu anha ma ra'aytu sallallahu alayhi wa sallam muntasiran limadlamatin dhulimaha qattun mọ̀mọ́ Aisha ni o ìyàwó ní ń ròyìn ọkọ rẹ̀ ń síyàwó rẹ̀ lè gbẹ̀rí tiẹ̀ jẹ́ só lè sọ dáadáa nípa rẹ̀ gbọ́n tí màmá Àìṣà tó sọ tó sọ nípa ànábì ó lóun ò rí òjíṣẹ́ Ọlọ́run bá rí kẹ́nìkan wá yàn jẹ kánàbí ọ̀wá fìyà gbẹ̀san lára onítọ̀hún kọ́sẹ́lẹ̀ rí má làmùtàkùn hurmatun min maharimillah tí ó bá ti pé ẹni ń wo ìkànnì àwọn ntọ́lọ́wọ́n bá tó ṣe léèwọ̀ ńlọ́tẹ̀ lójúmọ́lẹ̀ tí ó bá ti èlé tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ òun tí yẹn bá ṣe fànàbí anabi ma yáàfin fi ni ìrẹ́ bàbá ba ẹ bá dọ̀ olóògùn náà àfikọ́ ọ̀fọ̀ lẹ́yìn níjẹ́ ò lọ fẹ́ sí léyìí dáa anabi jẹ́ akẹ́kọ̀ọ́ lára ànábì wa Muhammad ẹ jẹ́ àfi ìṣesí àti wà fi ju anabi wa Muhammad sallallahu alayhi wa salam nínú àwọn ìṣẹ̀lẹ̀ yaayi ètò ẹ̀ka sọ nípa rẹ̀ nípa bí ànábì bó ṣe máa ń rínú ṣùgbọ́n tí kì í bí ó ní nínú ogun Uhud ogun ìgbóná débi wípé àwọn kèfèrí wọ́n fẹ́ pa ànábì ní sallallahu alaihi wasallam pátápátá nínú ogun Uhud ṣùgbọ́n lọ́wọ́n bá ọ̀la nínú ogun yìí oní á ti kán àwọn eyín mẹ́rin iwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n kán nínú rẹ̀ bákan náà kótó tànàbì máa ń gbé sórí tí bá ń lọ sójú ogun kótó yìí wọ́n fọ́ bí kún tiẹ̀ bẹ́ lórí sọnù bẹ́ẹ̀ ni a ṣe ṣe ṣùgbọ́n lọ́wọ́n bá subhanahu wa ta'ala lọ́ba tó kọ́ ànábì yọ tó ń ti bẹ́ẹ̀ náà ìgbọ́lọ́hún fi ànábì jẹ́rí àwọn kèfèrí tí wọ́n wá dorí kodò tọ́lọ̀ ń wòye wọn mọ́ nígbà tó di pé ànábì tọ́lọ̀ ń fi jẹ ọ̀gá tó fi borí àwọn ọ̀tá ìyẹn nu gazuwatu fatihi onítọ́nà ọba tó sọ ìlú Mákà ilẹ̀ Islam nígbà tó bá àwọn kèfèrí tí wọ́n wá sorí kọ́ báyìí ànábì dáríjì wọn ni so yẹn ni pé ànábì jẹ́ tó ṣe pé máa rínú sùmọ́tì ètùn bí alẹ́kùn èké àtìgẹ́ ọlọ́run ọlọ́mọbaníṣẹ́ fún Muhammad sallallahu alayhi wa sallam nínú gásàtò Uhudi bákan náà tó ti bí a ṣe fìyà jẹ ànábì tó kù díẹ̀ kí wọ́n ti ẹ̀ pa á ntànàbí ń sọ ni pé alọ́mọkìfẹ́ lẹ́kọ́ mi fa innahum la ya'lamun ọlọ́run bá mi dáríjà wọn àjọ mi torí pé ntí à ń ṣe wọn ọ̀mọ́ ntí à ń ṣe òye wọn ọlọ́run bá ń foríjì wọn ṣé wọ́n lè ṣe kí wọ́n fìyà jẹ ọ́ kó o tún máa wá ṣàdúà fẹ́ni tó ṣe pé ọ̀yàn ọ̀jẹ̀ àbẹ̀ni tó fìyà jẹ ọ́ ẹ akẹ́kọ̀ọ́ tó dáa lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sílẹ̀ yẹn ẹ jẹ́ àtún mú àpèjúwe mi ẹ jẹ́ mú wá arákùnrin kan lárúbáwò oko ni ó wá sọ́dọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn lárúbáwò oko ìwà òmùgọ̀ a máa fẹ́ wáyé díẹ̀díẹ̀ látọ̀dọ̀ wọn arákùnrin yẹn bó ṣe dé sọ́dọ̀ Ànábì ariwo ńlọmọ bọ̀nù tí ń sọ pé ihmili ala ba'irayya hadain ìrẹ́ Muhammad ọ̀yá ayé àfẹ́ra àfẹ́ra àfẹ́ra ràkúnmí méjèèjì bá ń kóúnjẹ kó kúnnú rẹ̀ dáadáa torí pé dúkìá ti ń bẹ lọ́rẹ̀ máa lò láì ní owó ọlọ́run ọba ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kìí sowó bàbá rẹ̀ kìí sì sowó tiẹ̀ náà àfẹ́ra ọ̀yá ní kí wọ́n bá ń di kó kúnnú ràkúnmí méjèèjì òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam lam yaruddahu ntilarubawo ọkọ tó sọ ànábì ọkọ fún ntànàbí sàǹsọ ni pé alimalu maalullah wa ana abduhu lóòótọ́ ni tó wí dúkìá yìí dúkìá Ọlọ́run ni owó yìí owó Ọlọ́run ni wa ana abduhu ẹrú Ọlọ́run ọba ó ní mo sì jẹ́ ànábì sọ́bà ń fún larubawo ọkọ nígbà wá yá tí wọ́n á di ẹrù fún larubawo ọkọ ó ti àtúnṣe nǹkan kan kó tó di pé wọ́n ó di fún níṣẹ́ ló fa ànábì ó di aṣọ rẹ̀ mọ́ lọ́rùn débi pé aṣọ ńlé pàǹdìpàǹdì báyìí lọ́nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń jẹ fún tán lára báyìí fáfá máa lọ ànábì wa ní tọ́ à ó yẹ ká gbẹ̀sán lára tiẹ̀ náà ò ní à ìwọ ọ̀dà bí àwọn èèyàn yòókù torí pé báwọn èèyàn bá ṣe àìdá sí ọ dáadáa ni wọ́n máa ń fi san àìdá oye sẹ́ńtì máa ń fi àìdá san àìdá padà ànábì wa rẹ́rìn sí lárúbáwọ̀ ọkọ yìí débi pé Muhammad ó fi wá hàn sí ìta sí wọ́n lè bọ́ ọ̀dán ọmọ iṣẹ́ rẹ kó wá bọ̀ kó fún asọmọ ọlọ́run ní ọ́fíìsì kó wá ní pé ọ̀yà ọ̀gá ọ̀yà fún mi ní líìfù àti leave bonus sọmọ iṣẹ́ rẹ lè ṣe báwọn ntí ó tẹ̀lé ni wípé ẹ dàdúró kọjá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kò ní gba kwérì tẹ́ fi dàdúró ẹni pé ẹjẹ́ akẹ́kọ̀ọ́ lára àwọn ìwà tó dáa yìí látọ̀dá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam lára àwọn ìwà tó dáa èyí yẹ kí a tún jogún lára níbi wa Muhammad sallallahu alayhi wa sallam òní sífàtúlà áfúwèé kájẹ́ tó ṣe pé yóò lámòjú kúrò ẹ̀ńbàṣì à á foríjì á sì gbàgbé ẹ̀ pátápátá lára àwọn ìròyìn tó pé èyí tí a fi ròyìn àníbíwá Muhammad sallallahu alayhi wa sallam ni pé ẹ̀ńbàṣà ìdásí yàtúrókù mọ́ àkọ́bàtà o ànábì èéfì yà jẹ́ onítọ̀hún padà mọ̀nì àtàdà àlẹ́ ẹ̀ńbà gbàgbére sànàbì ànábì èéfì yà jẹ́ tuntun tó ṣe pé níkàpá ni lórí àti fìyà jẹ́ ànábì ń ṣe léyìí torí àṣẹ tọ́lọ́wọ́n bá tún pa ni ọlọ́ni kọ́dìlẹ̀ àfúwà máa ṣàmójúkúrò fáwọn èèyàn wà mọ́r bìlà ọ̀rọ̀fẹ́ sì máa pa wọ́n láṣẹ dáadáa wà á rí ànìlẹ̀jà ìlín gúríkò lọ́dọ̀ àwọn tí a ń jẹ́ aláìmọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó wá ṣẹlẹ̀ léyìí tó ṣe pé ó ń tọ́ka sí ń ta àwí yìí ó ní pé arákùnrin kan ó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan yuridu qatlahu ó fẹ́ pa ànábì fakutushifa amruhu ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ti atu sànàbí lọ́wọ́ wàdọ́hàrọ̀ àdó fàkọ́lá aṣáàbù ìnà àdé ìjà yorì dùkọ́tìláka àwọn sábà nítọ̀ à arákùnrin yẹn bọ́ fẹ́ pọ́ ni ìrí òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi so arákùnrin ànábì ò sì pa á ànábì fìlẹ̀ òtù lẹ̀ kọ́ máa lọ jẹ́jẹ́ rẹ̀ bó wà ní tèmi àti ẹ níjọ́ tó fẹ́ fi ìwà àtìṣe sí ju ànábì wa Muhammad sallallahu alayhi wa abẹ́lẹ́wọ̀n bá kojogún ìwà tó dáa fẹ́ni kọ̀ọ̀kan wa lára àwọn ìwà tó dára èyí tá a kọ́ sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀ òní sífọ̀tò sọ́bùr kájẹ́ onífaradà kájẹ́ ntí ó ní sùúrù lórí gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa láburú kájẹ́ ntí ó sì sùúrù bákan náà àríjẹ àríjẹ àrímu àrímu káṣí faradà mọ́tòrí pé òní sẹ́ lọ́wọ́ kọ́ wa lọ sóko lè mọ́tòrí pé òòrìṣẹ́ abóòtí ẹ̀ríjẹ òrímu kọ́mọ́ àwòwà dánadáná kẹ́kọ̀ọ́ lára níbọ̀ Muhammad ebi a máa pànábì débi wípé èéfín iná kò ní ọrọ́ tú báyìí nínú ilé àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé ìlétẹ́sù mẹ́ta yóò kọjá lọ báwọn ẹni pé lóde di oṣù méjì èéfín iná ó lè má rò tú báyìí nínú ilé àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí wàá ní ti à ń jẹ kò sí ti à ń jẹ ju dàbí dùn lọ àtomi gẹ́gẹ́ bí mo wáyé ṣàròdí Allahu àníyá mọ̀ bí a ṣe ṣe àlàyé Islam gan pa wá láṣẹ ní tí ó ṣe sùúrù ọlọ́run sọ fún ànábì wa Muhammad nínú suratul A'raf àyá thirty five yìí pé fasbir kama sabara ulul azmi minar rusuli ṣe sùúrù o ṣe farada o gẹ́gẹ́ bá àwọn ulul azmi àwọn ànábì ọlọ́run mẹ́rin yòókù tí wọn náà tọ́ jẹ́ karùn-ún wọn bí a ṣe jẹ́ onísùúrù onífarada ìwọ náà ṣe farada o ulul azmi làwọn tó ṣe wípé wọ́n nípinnu jùlọ nínú àwọn ànábì ọlọ́run wọ́n ga púpọ̀ jùlọ wọ́n ràdánwò jùlọ láàrin gbogbo àwọn ànábì ọlọ́run sọ àwọn èèyàn táwí wọ́n ṣe sùúrù wọ́n ṣe faradà ànábì náà wá kọ́ sí àwọn ànábì ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin yòókù kódà sùúrù tiẹ̀ gan ó tún wá lágbára á pọ̀ ó tún ga lọ́lá ju ti àwọn ànábì ọlọ́run tí a ti síwájú ju ti wọn lọ ẹni pé rẹ̀ tó jẹ́ mùsùlùmí ìwọ náà gbìyànjú jẹ́ ní tí ó ní faradà jẹ́ ní tí ó là mọ́ra ní tó bá ṣẹlẹ̀ sí ọ ní dáadáa gbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá èyí tó bá ṣẹlẹ̀ sí ọ láìdá náà gbà wípé àmúwọ́ ọlọ́run ńlọ́jẹ́ oríjẹ ní faradà oríjẹ ṣe sùúrù má torí eléyìí wá sọ pé tọ oko olè ńlọ́wọ́ ayá bẹ̀rù ọlọ́run má ṣe báwọn ní faradà kẹ́kọ̀ọ́ sùúrù lára níbi Muhammad sallallahu alayhi wa sallam àwọn Yahudi nílùú Madina àwọn ah, dètè lórí àti pa níbi Muhammad sallallahu alayhi wa sallam àti àti já àdéhùn ti bẹ láàrin wọn àtànábì ànábì ò sì mà so wọn wá gbìyànjú lórí àti yẹ òkúta mánàbí lórí ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tù wọ́n fó tó ń ti bẹ́ẹ̀ náà ànábì ò sọ pé tó ya ẹrun wọn ànábì ò sọ bẹ́ẹ̀ wọn náà máa ní faradà tẹ̀jẹ̀ tí ó ṣe sùúrù lára àwọn ọ̀wà tó dáa ètò yẹ kákẹ́kọ̀ọ́ rẹ̀ látara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìròyìn adilu kájẹ́ ní tí ó máa ṣe déédéé má bu ẹnì kankan má bọ̀ sí bó o ṣe lè wù kó ga kó o gò tó bípò rẹ ṣe lè wù kó ga kó tóbi tó ìwà pín dọ́gba fi kún ọ̀rọ̀ rẹ jẹ́ ní tí ó ṣe pé yóò máa ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ ṣe déédéé láàrin àwọn ọmọ rẹ ṣe déédéé bó o lè nífẹ̀ẹ́ ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n má gbé lójú má jẹ́ wọ́n mọ̀ pé o nífẹ̀ẹ́ ẹnìkan ju ẹnìkan lọ gbìyànjú kó jẹ́ ní tí ó máa ṣe déédéé níbi ètò ìdájọ́ ẹ̀jẹ̀ àṣe ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí abùkátà sí láti lọ lẹ́kọ̀ọ́ nípa bó o lànàbì ṣe máa ń ṣe ìdájọ́ yẹni pé ìdájọ́ déédé ó yẹ kó máa wà ẹni tó ṣe wípé ó jí ẹran gbé tẹ́ni kó lọ sẹ́wọ̀n oṣù mẹ́fà àtẹni tó ṣe wípé gbogbo owó òòlù pátápátá ńlọ́kọ jẹ tẹ wá rán lẹ́yìn oṣù méjì lẹ́wọ̀n oṣù méjì ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run kò ṣe déédé ńbẹ̀ nígbà yíyá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin kan abiyì ni láàrin ìlú èèyàn pàtàkì ni ìkànnì àwọn Makhzum Bani Makhzum lóbìnrin ló ti wá arábìnrin ọjàlè nígbà ọjàlè látàrí pòbìnrin jẹ́ ntọ́ pàtàkì lọ́dọ̀ àwọn Quraysh wọn ni a bò ní wọn ò sí ní gé ọwọ́ arábìnrin yìí o ta ni ọba nàbí sọ̀rọ̀ o àwọn kan ní a Usama ni ẹran sànàbì ànábì nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ bí ojú òní ẹran sànàbì òun lẹ́nu rẹ̀ gbà ńlọ lè sọ Usama náà wọ́n bá sọ̀rọ̀ ó náà wà lọ́sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ń wákà nàbí kó sì pé arábìnrin kí wọ́n má gé ní ọwọ́ kí ni níta nàbí sọ anabi bá Usama ó bá wí ó ní àfi haddin min hududillahi tashfa'u ya Usama Usama ẹ̀ òun sì pẹ̀ èèyàn ń ṣẹ̀ sófin ọlọ́run tó yẹ kí wọ́n bá wí kí wọ́n fìyà jẹ nítorí rẹ̀ ó wà ń bá sí anabi wa sọ̀rọ̀ kan tó ṣe wípé ọ̀rọ̀ mọ́ni gbàgbé ni ọ̀rọ̀ ọ̀yẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká dì mọ́ wọ́ kọ́ máa jí ọ̀pá kó tẹ̀lé fẹ́ni kọ̀ọ̀kan wa níbi ń tọ́jà máa déédé kí n tánà bí sọ níjọ́ náà ó ní wallahi mo fọlọ́wọ́n bá búra law sarakot Fatimatu bintu Muhammadin laqata'tu yadaha tó bá ṣe pé ọmọ mi Fatima ńlọ́ba ilé jalè tó wà nípò arábìnrin ń gé ọwọ́ rẹ̀ ni ẹni pé ìwà déédé níbi ìdájọ́ ó máa wà ànábì wa sọ ọ̀rọ̀ kan síwájú si ó ní innama ahlaka alladhina min qablikum lára tó kó ìpalára ìparun báwọn tí wọ́n ti síwájú yín ó ní pé idha saraka fihimu sharifu tarakuhu tẹ́ni tó jẹ́ ẹni abiyì ìyẹn pàtàkì láàrin ìlú tó bá jalè wọn ò dá sí wọn ò ní fìyà jẹ wọn ò ní gé lọ́wọ́ wa idha saraka fihimu da'if ṣùgbọ́n tí ò lẹ ẹnitẹ́nìkan kan ọ̀ máa ń tí ò lò ó kọ́ ń lò láàrin wọn bó bá mo fọlọ́n tẹ́mi mi bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ mi búra o bọ́mọ mi Fatima tọ́bẹ̀ ilé jalè pẹ́rẹ́ gígé ń ògè lọ́wọ́ yàtọ̀ sílẹ̀ yẹn já tó mú àpèjúwe mi wá nígbà tí wọ́n fẹ́ lọ ja ogun Badir òjíṣẹ́ aláwọ̀ bá sọ́lá àdàsálàm ó tàn àwọn ọmọ ogun lọ́wọ́ọ̀wọ́ lẹ́yìn tó tò wọ́n lọ́wọ́ọ̀wọ́ tán ìkànnì àwọn sàbẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Sawad òun wá taari ikùn síta ọyọ síta kó lórí bánàbí bí ó ṣètò wọn. anábìwá ara mú ọ̀pá èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí ó wá fi taari ẹ̀ pé ó ti yọ ọ́ tàǹtì ẹ̀ wọ́n náà kò sínú wo báwọn yòókù rẹ̀ bí wọ́n ṣe dúró kí ni dárákùnrin kí ni tọ́ wá wí ó ní a ilé òjíṣẹ́ lọ́hùn ń gbẹ̀sán lára rẹ̀ torí wípé o ti fi nǹkan gún mi nú ọlọ́run tó sì ran ọ̀bọ ń déédéé ni wọ́n náà yà á sí déédéé pẹ̀lú mi wọ́n gbẹ̀sán wọ́n gbẹ̀sán yá wọ́n gbẹ̀sán torí pa anabi wa ni ọ̀dà kò burú anabi bá ka sókè ìwọ náà gba ìdá mo ṣe fún ìwọ náà ṣe fún mi kí ni tálákùnrin wa ṣe ó wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn ó bẹ̀rẹ̀ sí ní kéèsì ikọ̀ anabi wa Muhammad ó ń fara pa ó ń fara kí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma amalaka la ya sawad kí ló tó fi ń ṣe báyìí rẹ sawad ọmọ kan lọ sójú ogun ó ní ah, ya Rasulullah ilé òjíṣẹ́ lọ́wọ́ ọba hadọ́ra màtá rọ ojú ogun ńlá ńlọ yìí mo á kọjá bíi pé an yakuna akhiru al-ahdi bika an yamassa jildi daka. mo fẹ́ kó jẹ́ pé ara mi yóò jẹ́ pé ara ànábì ni mo fara kankan yìí kí n tó lọ sójú ogun alẹ́ lọ ká má bọ̀ mọ́ ẹ máa wo déédéé láàrin o òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ àdùsọ́lá kò pé sàbẹ̀ ni ó lóun fẹ́ gbẹ̀san ànábì ni kò wá gbẹ̀san tó bẹ́ẹ̀ náà àti níta fẹ́ ṣe àṣẹ ń bẹ nínú rẹ̀ ẹ dákun jẹ́ abẹ̀rù ọlọ́run àwọn ìwà tó dáa tó dáa yìí ẹjẹ́ àkọ́ṣe rẹ̀ lọ́la níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni pé kájẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run kájẹ́ òní déédé níbi ètò ìdájọ́ kájẹ́ òní dídùn ọlọ́rẹ̀ kájẹ́ ní tí ó máa ṣe àmójúkúrò fẹ̀ǹtọ́ bá ṣẹ̀ wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìwà tó dáa ìwà yáàyè ètí ànábì wa Muhammad ètí máa ń wò lóòótọ́ lódodo wàá ìnàkàlà àlà khuluqin adhim bọ́lá ti sọ́n pa ànábì pé ìwà rẹ ọmọ ìyá yìí pọ̀ ìwà rẹ ọmọ dá púpọ̀ àwa mùsùlùmí ẹ jẹ́ á kọ̀ sí ànábì ẹ jẹ́ á fi ìwà wa tó dáa ẹ jẹ́ á fi pèpè sẹ́sìn ìwà rí ọ dá ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń sá fún ọ tí a fi ń ta kété sí ọ kọ́lọ́mù bá kó sànù wa kó sí alọ́mọ àlùjànnà kó mọ̀ sí alọ́mọ náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.